ìwọ̀sálàm ìkẹ́ ọlọ́run àti ọlọ́lọ́run àtòrí ajẹ́njẹ́ tán rẹ̀ kí wọ́n bá síwájú wa náà bákan náà ìkẹ́ náà kí ó kárí àwọn ọmọlẹ́yìn rẹ̀ àti àwọn tábà ń gbìyànjú láti tẹ̀lé ojú kọ̀ọ̀nà wọn ní ìhà ICT di ọ̀la àlìkíyàmọ̀ èyí ni àkọ́tún ètò yín ètò àhúdẹ ní wàbúṣọ̀rọ̀ ilé ìtúyọ̀ ọmọgun rẹ̀ afẹ́fẹ́ báyìí láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sàràfínà Gbadébọ̀ rọ́jí gẹ́gẹ́ bí a sì mọ̀ pé òní jẹ́ ọjọ́ kọkànlá nínú oṣù Ramadan kí Ọlọ́run bá jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé àti láyé wa kó sì gbà ní ìjọsìn fún wa bísímìlá. alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أسبري بآية كاكين لنا كاتو معرفون نتريك بوي اللهم باني ولا تنكح المشركات حتى يؤمن ولا أمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكح المشركين حتى يؤمنوا wala abdun mu'minun khayrun min mushrikin walaw a'jabakum eléyìí jẹ́ suratul baqara àyà kọkànlélógún lẹ́yìn tọgọ́rùn méjì ìtọ́lọ́wọ́n bá ń sọ fún wa níbẹ̀ òun náà ni wípé ẹ̀yin ọkùnrin ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn obìnrin tó jẹ́ ọ̀ṣẹbọ tí wọn kì í ṣe mùsùlùmí títí tí wọ́n fi gbọ́ lọ́wọ́n bá gbọ́ táwọn náà di mùsùlùmí ẹ mọ̀ yín pé kẹ́ ẹ tó jẹ́ ẹrú tá a lè tà lọ́jà bíi màálù tóun jẹ́ mùsùlùmí sẹ́yìn ọmọ kó lóore ju kẹ́ fẹ́ ọ̀sẹ̀bọ lọ ni kódà kó ṣe pé ọ̀sẹ̀bọ yẹn da ọ̀rẹ́ wà ọjọ́ yín lójú kẹ́ ẹ fẹ́ ẹrú tí wọ́n lè tàbí màálù tóun bá jẹ́ mùsùlùmí ó lóore ju kẹ́ fẹ́ ọ̀sẹ̀bọ yẹn lọ. bákan náà ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin tẹ́ ẹ jẹ́ áúlìyáwó tó ṣe yí pé ẹ̀yin làwọn bàbá ẹ gbọ́dọ̀ fi àwọn ọmọ yín bìnrin jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ fi wọ́n fún àwọn ọkùnrin tí jẹ́ kèfèrí o títí táwọn ọkùnrin yẹn tó ń fi gbẹ̀sìn Islam nítorí pé ẹrú lọ́kùnrin tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ lẹ́rú tá a lè tà lọ́jà bíi màálù sẹ́yìn ọ̀mọ̀ yìí pé kí ẹ fọmọ yín fún nígbà tó ń jẹ́ mùsùlùmí yẹn ó lóore ju kẹ́ ẹ fi fún ọmọlúàbí tó jẹ́ ọ̀sẹ̀bọ lọ kódà kó ṣe pé ọ̀rọ̀ ọ̀sẹ̀bọ yẹn ó wù yín ó sì jọ yín lójú nítorí bó ti ṣe dáa egbin tó sì lówó lọ́wọ́ bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá ní kẹ́ ẹ fọmọ yín fẹ́rú tó mùsùlùmí ó lóore ju kẹ́ ẹ fi fún un káfìrí lọ eléyìí ló túmọ̀ sí pé obìnrin mùsùlùmí ńkọ́ kò lè jẹ́ ìyàwó fẹ́ni tí ìbá ti ṣe mùsùlùmí ṣé ìwà náà tó wá rí i pé wọ́n ti pè áfúsọ lọ fẹ́fẹ́ rọ̀ṣídá ló wọ̀ ìwé sì ṣe mùsùlùmí májẹ̀mú ni kò di mùsùlùmí tó bá ti di mùsùlùmí kò sí wàhálà ńbẹ tó àwọn májẹ̀mú kan wà o eléyìí tó ṣe pé tó bá wọnú ìgbéyàwó àwọn májẹ̀mú tí ọ̀dá ni ṣùgbọ́n kì í bàgbéyàwó jẹ́ májẹ̀mú yẹn ni ọ̀dá ìgbéyàwó yọ̀ lálàáfíà bí kọkùnrin kan kọ́ fẹ́ ìyàwó kọ́ wá ṣe kọ́ wá sọ yìí pé obìnrin tó ń fẹ́ yìí báyìí ẹ̀tọ́ kan nínú àwọn ẹ̀tọ́ tóbìnrin máa ń lẹ́tọ̀ọ́ sí nígbà tọkùnrin bá fẹ́ òun fẹ̀tọ́ yẹn dùn bí kọ́ sọ yìí pé òun fẹ́ pẹ̀lú májẹ̀mú yìí pé òun ò ní san sọ̀dá àkìfù àbí òun fẹ́ pẹ̀lú májẹ̀mú pé òun máa náwó lé ra rẹ̀ lórí òun ò ní náwó lé lórí àbí kọ́ sọ pé òun fẹ́ pẹ̀lú májẹ̀mú yìí pé ìjọ́ kan ló máa lò lọ́dọ̀ rẹ̀ láàrin ọ̀sẹ̀ gbogbo ọjọ́ mẹ́fà yòókù wọ́n máa lò lọ́dọ̀ oògùn rẹ̀ ni. tọ́ àbí kọjá pé obìnrin náà lọ́wọ́ ṣe májẹ̀mú ipò ń gbà láti fẹ́ ọ àmọ́ májẹ̀mú tó ń fi fẹ́ ọ òun náà ní kọ́kọ́ ìyàwó tó ti nílé tẹ́lẹ̀ òun ọ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkankan lé tọ́ gbogbo àwọn májẹ̀mú májẹ̀mú burúkú ni o tẹ́ bá so igi igi lálàáfíà májẹ̀mú burúkú ẹnìkankan ní fi ṣiṣẹ́ o. bákan náà tọkùnrin bá fẹ́ yà o pẹ̀lú májẹ̀mú yìí pé ìyàwó tó ń fẹ́ fẹ́ yẹn òun fẹ́ òun fẹ́ kó jẹ́ mùsùlùmí ni lọ́ba hàn wípé ìyàwó tó ń fi fún kọ́ bàkàtà bíà ni kì í ṣe mùsùlùmá àbótí ẹ̀ dámẹ́jẹ̀mú pé obìnrin tí mò ń fẹ́ ọmọge ni tó bàbá rẹ̀ lọ́mọge ni ìgbà tó ìyàwó délé tán lọ́ba hàn pábílẹ̀ kọ́ ni tọ́ àfi kó jẹ́ wípé ó sọ pé ìyàwó yìí òun ọ̀fẹ́ kó jẹ́ pé àlébù ń bẹ lára rẹ̀ o àlébù tó lè wà lára rẹ̀ òun náà tó ń lè faramọ́ tí kì í ba yìgì jẹ́ bí kọjá yìí pé tó bá já fọ́jú kò burú tó bá jẹ́ eh, adití tí ìgbọ́rọ̀ kò burú lọ́ba lọ hàn yìí pé ìyàwó yẹn àwọn àléébù burúkú kánṣu kánṣu ìní ń bẹ lára rẹ̀ tó ju eléyìí lọ tọ́ eléyìí tó bá ṣẹlẹ̀ á sọ pé igi tán so lálàáfíà tó bá wò ó lè kọ́ lẹ̀ tó bá wò ó lè fi lẹ̀ téèyàn bá wá fẹ́ obìnrin lórí pọ́nmọlúwàbí ni kì í ṣẹrú lọ́wọ́ lọ hàn sí pẹ́rú ni àyè àti sẹ̀sá wà fún tó bá wù kó dìímú tó bá sì wù kó kọ́ lẹ̀ tíyẹn bá sì wá tóbìnrin náà bá lọ́kọ lórí pé ọmọlúwàbí lọkùnrin yìí tó padà wá hàn sí pẹ́rú ni àyè àti sẹ̀sá wà fún náà tó bá wù kí wọ́n jọ máa gbé bẹ́ẹ̀ tó bá sì wù kí wọ́n tún wọn ká ilé ìjọba àwọn tàbá wá fẹ́ yàwó àwọn àlébù kan wà tó ṣe ké máa hàn lára ọkọ àbí lára ìyàwó eléyìí tó ṣe pé ó máa ń lapa nínú ìjọgbépọ̀ ọkọ àtìyàwó oríṣi méjì ni làwọn àléébù yìí àléébù kan wà oríṣi alákọ̀ọ́kọ́ eléyìí tó ṣe pé kì í jẹ́ kéèyàn ní kéèyàn lè bá obìnrin lò àléébù kan wà tó yẹ pé í máa kọ dínà ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin lápèjúwe tírú àléébù báyìí máa ń bẹ lára ọkùnrin ó lè já sí pé abẹ́ rẹ̀ tí fi ń bóbìnrin lò wọ́n ti gé e kọjá yìí pé abẹ́ rẹ̀ ojú kan kékeré báyìí lọ́mọ tọ́ àbí kó sì jẹ́ pé ẹpọn rẹ̀ méjèèjì wọ́n ti fa dànù aha eléyìí àlébù ni o eléyìí tó ṣe yìí pé tó bá ń bẹ pẹ̀lú ọkùnrin àlébù burúkú ni tẹ̀bí tẹ́lẹ̀ náà fẹ́ yà o kó lè máa bá a bá a lò ìdí tó fi máa bá a bá a lò wọ́n ti gé dànù ìdí òjò rondo lọ́mọ àbí kó tiẹ̀ jẹ́ pé ẹpọn rẹ̀ wọ́n ti fa dànù wọ́n ti tẹ̀ lọ́dà àbí kó tiẹ̀ jẹ́ pọ́kùnrin yìí abẹ́ rẹ̀ ń bẹ ń bẹ wọn ò gé wọn ò sì tẹ́ lọ́dà ṣùgbọ́n abẹ́ rẹ̀ ṣiṣẹ́ abẹ́ rẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni tó yẹ kó abẹ́ rẹ̀ ṣiṣẹ́ yìí tó yẹ kó tutù bí ẹni tó wúrẹ́ bù jẹ bó o láti fẹ́ ṣe irú rẹ̀ tí máa bẹ pẹ̀lú obìnrin àléébù tí èjẹ́ kárí ra ẹni bá lò òun náà ni wọ́n jẹ́ pé abẹ́ obìnrin dí abẹ́ rẹ̀ dí kò sí bí abẹ́ ọkùnrin ti ṣe lè wọnú rẹ̀ látàrí wípé fúnfún tí abẹ́ rẹ̀ fún yìí ó ti pọ̀ jù fífún tí abẹ́ rẹ̀ fún ó ti pọ̀ jù bí ìgbà tí ẹran kan dí ọ̀nà tí ò ní jẹ́ kó lè lọ. bákan náà abẹ́ obìnrin gbà mí nínú àlébù tó lè wà ń bẹ̀ òun náà ní kí egun abẹ́ ẹran kan kó wù ń bẹ̀ tẹ́kí tí ọkùnrin bá ní kó wọ́n wọnú abẹ́ rẹ̀ nǹkan yìí ó dì lọ́nà ni tipa bẹ́ fún ọ̀tọ̀ tábẹ́ bá fún tí wọ́n lè ṣiṣẹ́ abẹ́ fún tábẹ́ yìí tí ó fi jẹ́ pé ọgbà abe ọkùnrin tí ó lè kọjá ìgbà míì yóò jẹ́ pé bí ẹran kan ló wù ní ojú abẹ́ rẹ̀ àbí igun kan ló wù lójú abẹ́ rẹ̀ tí ò ní jẹ́ kí abẹ́ ọkùnrin wọlé tí ọlọ́run ọba dáhùn ẹ̀dá rẹ̀ lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ àdáwò ti ń bẹ pẹ̀lú òun ó dìgbà tó bá tó lọ́kọ subhanallah kan ló lọlé ọkọ ìgbà tó lọlé ọkọ ọkọ wa bẹ̀rẹ̀ sí ní gbìyànjú láti alẹ́ ìgbà tí wọ́n ti gbéyàwó fún títí tilẹ̀ fi so kìí ṣe pé ẹran kan wù nínú ìdí obìnrin kìí sì ṣe pé egun kan lọ́yọ̀ ń bẹ abẹ́ rẹ̀ ń bẹ lálàáfíà ṣùgbọ́n ó ti há jù ó ti há gádígádí jù kọ́dọ̀ ọmọ àka ọmọ adìrin bó ti ṣe kéré tó kò lè wọnú abẹ́ rẹ̀ òun náà ò fura ma ṣebí ń tọ̀ ń rí tọ̀ọ̀tọ̀ ń ṣe nǹkan oṣù nǹkan oṣù ń jáde kò jẹ́ ọmọ àfa nígbà tí wọ́n á pàkíyèsí màmá rẹ̀ tán pàkíyèsí gbogbo wọn tán lọ wò wọ́n rí pé ah lóòótọ́ abẹ́ rẹ̀ dí so bóun ni ó ṣe wá ṣe ah bọ́kọ bá lè ṣe sùúrù tí wọ́n bá lè ṣiṣẹ́ abẹ fúnyàwó tó bá lè gbà sẹ́wọ̀n kó wọn lè ṣiṣẹ́ abẹ́rú ilé àfi kó sídìí rẹ̀ lẹ̀ kí gbogbo èèyàn máa wò di rẹ̀ ah, ga púpọ̀ o nínú àlébù títún máa bẹ fún abẹ́ obìnrin onáà nìkan máa rùn kábẹ́ be rùn ráì tó irú eléyìí báyìí tó bá ṣẹlẹ̀ sóbìnrin dájúdájú ó lè lé ọkùnrin jìnnà sí i. àwọn àlébù oríṣi kejì òun náà ni àlébù tí kì í kọdínà kéèyàn gbádùn ara ẹni kò lè pé ṣùgbọ́n ń bẹnu àwọn àlébù tó yẹ pé í máa léèyàn jìnnà síyàn àbí ń bẹnu àwọn àlébù tó ṣe kó lè ràn ó lè wà lára ọkùnrin ó lè wà lára obìnrin gẹ́gẹ́ bí ẹ̀tẹ̀ tó pé àrùn ẹ̀tẹ̀ ń bẹ lára obìnrin àrùn ẹ̀tẹ̀ ń bẹ lára ọkùnrin à ó lágbára o because ẹni tí ẹ̀tẹ̀ bá ń bẹ lára rẹ̀ ẹnì kan ò ní fẹ́ súnmọ́ ẹnì kan ò ní fẹ́ súnmọ́ òun náà ò ní fẹ́ tó ń bá tiẹ̀ ń súnmọ́ àwọn èèyàn àwọn máa sá fún bẹ́ẹ̀ náà ni àrùn wèrè kọjá wípé ẹnìkan ń sínwín bọ́yọ̀kọ ní ń sínwín ni àbíyàwó ló ń sínwín kò sí tàbí ṣùgbọ́n àwọn àlébù yìí báyìí yóò máa lé ẹnìkejì jìnnà sí ẹnìkejì rẹ̀ bẹ́ẹ̀ náà ni nínú àwọn àrùn yìí báyìí òun náà tún ni kéèyàn jẹ́ aká nígbà téèyàn bá ká tọ́wọ̀n ká ti rí dànù ọmọ àka ọwọ́ ni àbí tẹsẹ̀ ẹ rí i pé ẹnìkejì rẹ̀ ò ní fẹ́ gbé pẹ̀lú ẹ̀ kọ́lọ̀ ń dákun kó ṣàánú wa nínú àwọn àlébù akramakumullah òun náà ni kí gbogbo ẹ ti wá pánpánpán kankan látàrí pé jẹ̀díjẹ̀dí rẹ̀ ó lágbára púpọ̀ tó ẹ pé tó bá ti lè bọ́ sókò tó ń di báyìí ìdí ọ̀mà kan ni subhanallah tó eléyìí báyìí ń tí máa ń síyàn náà ni kó ara kún fún kòkòrò kó wá pé ọmọ yọ ọyún ètútú ni ọmọ jáde ń tí ọmọ ṣe tí ọmọ tí ọmọ tó ẹni tí ọba yàn gbé tí wọ́n máa kàn náà tí wọ́n máa dùn pé ètútú sáńtú jáde nínú abẹ́ rẹ̀ ni àwùjọ bí lẹ́ tọ́ ẹnikẹ́ni tó bá rí nínú àwọn obìnrin pípé ọkọ òun kọ́ ìdí rẹ̀ ti gé o ìdí tí fi bá obìnrin lò okó rẹ̀ wọ́n ti gé àbí ń tọ́sẹ́kù nínú rẹ̀ ó kéré irú rẹ̀ kò lè fi bóbìnrin lò tóbìnrin bá mọ̀ bẹ́ẹ̀ níjọ́ tó kọ́kọ́ rọ́kọ rẹ̀ ó rí i pé bó ṣe rí nu ó sì tẹ́ lọ́rùn ó tẹ́ lọ́rùn àbọ̀kọ́ ti sọ fún un ṣáájú kó tó fẹ́ ó sì lọ́ọ́ tí òun lọ́rùn lẹ́yìn ìgbà tán wọlé ọkọ tún ní bó ṣe rí orí ìwọ náà rí bó ṣe mọ kò jù rọ́ńdó báyìí lọ ó sì lọ́ọ́ tí òun lọ́rùn. a jẹ́ pé ẹ̀tọ́ obìnrin yẹn ó ti dànù ẹ̀tọ́ pé ń ṣe má kò sí fún ma kí ló dé tó fi fẹ́ ṣe má torí pé ó kó rè ojú kínkínní lọ eléyìí kò sáàyè rẹ̀ fún ọmọ ti parí ó ti parí ṣe bọ́ orí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó fi sọ pọ̀ farama tọ́ tọ́ba ajẹ́pẹ́ àlébù kan máa ń bẹ láàrin ìkíníkejì wọn tọ́yẹ pé àlébù ti máa léèyàn jìnnà síyàn ni gẹ́gẹ́ bí ẹ̀tẹ̀ gẹ́gẹ́ bí kéèyàn jẹ́ni tó ṣe pé ó yáyáyá tí ò lè sọ̀rọ̀ àbí àlébù kan nínú abẹ́ àbí kọjá pé kan ní tú jáde láti inú abẹ́ rẹ̀ bákan náà àbí kéèyàn jẹ́ pé ń wèrè àbí kéèyàn àbí kọjá àfi kó jẹ́ pé ẹnu ní rún ràì àfi kó jẹ́ pé òórùn burúkú ní jáde lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ìkíni kejì wọn lọ́lẹ́tọ̀ àti sọ pé ń ṣe má tó bá ti rí pé òun ò lè ṣe má ẹni tó bá sì gbà pé ah, òun lè dúró àti pé yìgì wọn lálàáfíà ìgbà tó sì ti gbà pọ̀ yọnu sí kò sáàyè fún ọ láti ṣẹ̀ṣà kò bá jẹ́ wèrè lọ́n bá gbé ìgbà tó ti sọ pé ó lè bá wèrè gbé tọ̀tọ̀ ọlọ́run ràn ọ lọ́wọ́ tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tán fẹ́ ra wọn tán ìlàlébù yìí wá yọjú kò ti sí ń bẹ̀ tẹ́lẹ̀ tọ́ àyè àti sẹ̀sà ń bẹ fẹ́nìkejì nǹkan yìí kò sí pẹ̀lú ọkùnrin yìí tẹ́lẹ̀ ẹ̀yìn ìgbà tán fẹ́ra wọn tán ìlàlébù yìí tó yọ àyè ń bẹ fún ìyàwó láti sẹ̀sà pòun ò ṣe má àlébù yóò sí lára obìnrin tẹ́lẹ̀ ẹ̀yìn ìgbà tán fẹ́ra wọn tán làlébù yìí tó yọjú àyè ń bẹ fọkùnrin láti sọ pé mi ò ṣe má tọ́ tí wọ́n bá wá tú wọn ká látàrí ọ̀kan nínú àwọn àlébù tá à ń sọ yìí báyìí àbí nǹkan míì tọjọ́ tó bá jẹ́ pé kóbìnrin tó wọlé ni wọ́n ti tú wọn ká tọ́ obìnrin ò ní nǹkan kan gbà nínú sọ̀dáàkì o tó bá yẹ pé lẹ́yìn ìgbà tóbìnrin ti wọlé ni wọ́n tó tú wọn ká ntọ́kùnrin ti sọ ipò òun fún ní sọ̀dáàkì tẹ́lẹ̀ iná lobìnrin yọ lẹ́tọ̀ sí yọ gbà nǹkan rẹ̀ yóò pé pérépéré tọ́ àmọ́ tó bá yẹ pé nìkan lọ parọ́ fọkùnrin tó ní ọgbádùn kò sẹ́tẹ̀ lára rẹ̀ ọlọ́gbádùn kò sí nǹkan kan tó ṣe lábẹ́ ọlọ́gbádùn dáadáa lọ́wà ọba ńlé lọ́ba lọ́ba pé kò rí bẹ́ẹ̀ ẹni tó parọ́ fún ọ ńlọ́ lọ́ọ́ bá tọ́ọ̀lọ́ gbowó rẹ lọ́wọ́ rẹ̀ àmọ́ obìnrin ọ̀gbowó ń tiẹ̀ tọ́ téèyàn bá wá jẹ́ pé kọ̀jọ́kùnrin kọ̀jọ́bìnrin kọ́ tá ń pè ní khonsa mushkil akramakumullah ah ọlọ́run dẹ́dá o àwọn kan bẹ tó jẹ́ pé abẹ́ ọkùnrin bẹ fún wa abẹ́ obìnrin náà ń bẹ fún un àwọn là ń pè ní khonsa mushkil tó ẹni tó wá jẹ́ khonsa mushkil ìdí ọkùnrin ni ìdí obìnrin ni ṣé irú rẹ̀ náà àyè ń bẹ fún un láti lọ́kọ láti níyàwó sọ́kùnrin láàpè ní àbíyàwó sọ́kọ láàpè òun àbíyàwó ṣé irú rẹ̀ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ pé òun wẹ́nì kankan tó ń fẹ́ fẹ́ lópin ìgbà tó bá jẹ́ mushkila lópin ìgbà tọ́rọ̀ rẹ̀ bá dojú sú wa títí tí ó fi hàn sọ́kùnrin ni àbóbìnrin bẹ́ẹ̀ lórí láyé john nísìnyí wọ́n ni wọ́n máa ń ṣiṣẹ́ fún wa iṣẹ́ abẹ wọ́n fi mú kan kúrò nínú abẹ méjèèjì lópin ìgbà tó bá ṣe pé àwọn àmì tó wà wọ́n ṣàfihàn pé ẹni abẹ kejì tá a fẹ́ filẹ̀ ni bí kọjá yìí pé obìnrin ní àmì tó hàn jù lára rẹ̀ abẹ obìnrin ni ó sì tún ní tọkùnrin ó sì gún mú dáadáa tó ṣùgbọ́n kò gbà kò gbà ohun rẹ̀ sì tún jọ tóbìnrin ìgbà tá a sì ní kó tọ̀ gba abẹ́ méjèèjì títọ̀ ń gbà ìtọ̀ tí ń jáde gba abẹ́ tóbìnrin pọ̀ gan-an eléyìí tí ń jáde gba abẹ́ ọkùnrin kàǹkàn ni ó túmọ̀ sí pé obìnrin ni wọ́n sì ṣe abẹ́ fún wọn gé abẹ́ ọkùnrin yẹn kú wọ́n sì di ojú rẹ̀ ó ti kú òní khamsa mushkil tó bá sì jẹ́ pé àmì ọkùnrin ló hàn jù lára rẹ̀ ọkàn ní abẹ́ obìnrin ni ṣùgbọ́n gbà tí ó tọ̀ ìdí rẹ̀ tọ́jẹ́ tọkùnrin nìtọ́ ti ń jáde jù nǹkan kan tó tó lábẹ́ tóbìnrin ni lọ́nà tó ṣe pé ó gúnmú dáadáa kò gúnmú rárá ó nírùngbọ̀n ohùn rẹ̀ sì jọ tọkùnrin wọ́n sọ pé ọkùnrin ni wọ́n dì í abẹ́ tóbìnrin tó níyẹn. akramakumullah kóńtà ìní ọmọ ẹ̀jẹ̀ ń gbà náà yóò kúrò ní mushkil mushkil ó túmọ̀ sí pọ̀rọ̀ rẹ̀ dojú sùn yẹn àmọ́ tó bá pè ní kóńtà mushkil kàkà kàkàjá kọ bo tọrọ rẹ̀ dojú ni irú rẹ̀ kò ní lọ́kọ kò sì ní níyàwó títí tọrọ rẹ̀ tí ó fi yéèyàn akramakumullah tírò ẹ bá wá wá mọ́ṣáláṣí táyà ọkùnrin ní sí ni àbáyé obìnrin ara ntọ́fà tó fi yẹ lọ wá mà nù pọ̀ nù kí pọ̀ dá mà wá mà nípa rẹ̀ wọ́n níbo ní ok tí yóò bá yẹ pé bàbá rẹ̀ lọ́ba kú tó wà ní khamsa mushkil bó la ṣe pín ogún ẹ̀ bó la ṣe pín ogún ẹ̀ eléyìí ọ̀jọ́kùnrin kọjọ́bìnrin ẹ̀ rí i pé iṣẹ́ ńlá ìmọ̀ nípa kéwú kìí ṣe orin kéwú orin kéwú báwo orin báwo kí ló máa fẹ́ forin ṣe ìmọ̀ kéwú iṣẹ́ ńlá nù torí ẹ̀ khamsa mushkil àní jẹ́ kó lọ́kọ a sì ní jẹ́ kó níyàwó torí pé àlè pé lọ́kùnrin àti lè pé lóbìnrin títí tí yóò fìdí pọ́rọ̀ rẹ̀ hàn pọ́kùnrin ni tí yóò fi hàn pé obìnrin ni. tó tó bá hàn sí wa pé ọkọ tóbìnrin fẹ́ àgànni yéé bímọ ẹ ààyè àti sẹ̀sán bẹ fóbìnrin o bó la sì mà ó ti fẹ́ àwọn méjì ṣáájú ìyàwó eléyìí gbogbo wọn wọn kó kò sí ètò lóyún dípò pé yóò bímọ ó tún the same thing ti hàn pé àgàn lọkùnrin yìí sọlọ́n sì ti a máa yọ obìnrin lágàn tó bá ti hàn sóbìnrin pé àgàn lọ́kọ tó ń fẹ́ o lọ́kàn máa bò ń lò ní kò lè dóyún láéláé ààyè ń bẹ fún obìnrin láti ṣẹ̀ṣà nítorí wípé obìnrin ẹ̀tọ́ tiẹ̀ náà ní láti sọ pé àmì náà fẹ́ bímọ èmi náà fẹ́ bímọ ah dákun má lọ ìyàwó wa má lọ má lọ bo kọ ẹ wá ẹ wà mọlẹ sọ ọmọ ọkàn gan máa la ni sọ ó ti hàn pé kò lè bímọ ń bì ẹ dákun ẹ jẹ ọmọ lọ ẹ má bàtọ ọmọ ọlọmọ jẹ ẹ ṣé ọmọ tí wàá wọn wá láì níyàwó ni òun náà rẹ ni tó jẹ́ pọ́jà gàn bíi tiẹ̀ wọ́n jọ máa ṣe sùúrù fúnra wọn. ó sì lè rẹ́ni tó yẹ pé bímọ bímọ ni òun ti bímọ inú rẹ̀ tán so òun ní ìsìn ọkọ tí ọmọ bá gbé tí ọmọ fọ́ra lẹ́yìn ìní wá tí ọmọ bá tí ọmọ bá dáná oúnjẹ wa so eléyìí jẹ́ báwọn. ọkùnrin tó wá jẹ́ pé abẹ́ tiẹ̀ kìí ṣiṣẹ́ abẹ́ rẹ̀ ṣiṣẹ́ tọ́ irú rẹ á la fọdún kan tọ́rọ lè sọ pé àsìkò tútù nìkan ni àbí kó sọ pé àsìkò ooru nìkan ni tí òun gbé pẹ́ẹ́lí tó bá di àsìkò ẹ̀rúwé òun ṣe bẹ́bẹ́ kò sí wàhálà á fi ilẹ̀ fọdún kan á fi ilẹ̀ fọdún kan wa kan bá wá pé tíyàwó rìpọ́ọ̀tù pé ìdí kankan ajẹ́pẹ́ngbà náà ìyàwó ká lẹ́yìn ọdún kan bá lóun òun gbà pé wọn máa bá gbé bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ kí lójú òrìrì àkọsí wàhálà ẹni tójú rírí pọ̀ ètò àrò ọ̀kan lè gbà náà lọ́pọ̀ tó òun gbà tí wọ́n bá ti gbà pé ó lè bá gbé kò sí wàhálà náà ẹjọ́ máa gbé tọ́ téèyàn bá wá jẹ́ pé kìí ṣe mùsùlùmí wọ́n ti jọ wà pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n sì ti jọ fẹ́ra wọn lórí ìlànà tó ń wà tẹ́lẹ̀ tọ́ àwọn náà kò sí wàhálà ń ọkọ àtìyàwó la máa pè wọ́n ọkọ àtìyàwó la máa pè wọ́n àmọ́ tó bá jẹ́ pé wọ́n ti wá fẹ́ra wọn báwọn wọ́n kọ́ padà di mùsùlùmí tá a fi wọ́n lẹ̀ lórí jíjọkọ àtìyàwó ara wọn ni àbá tún yìgì so tá a sọ pé àwọn ọmọ wọn èso ọmọ wọn ni àbí a wọn ká nítọ́dọ́gba ni pé kò bá jẹ́ pé lórí ẹ̀sìn wọn tá ń bá bọ̀ wọ́n so igi dáadáa wọn ò so dáadáa ẹ̀hẹ́n tó bá sá ti di mùsùlùmí àfi lẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àwọn sàhábà tó yẹ pé wọ́n di mùsùlùmí kò sẹ́nìkan nu wọn tá nàbì sallallahu alaihi wasallam sọ pé yìgì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ò ṣe déédé àbí yìgì wa àti ìyàwó rẹ̀ náà ò ṣe déédé àdépò kó àwọn sọ pé ọmọ àlèlẹ bí kalẹ̀ àbí kìnnì kan torí pé innal islama yahdimu ma qablahu islam máa wó gbogbo tó ti síwájú ẹ̀ dànù ni gẹ́gẹ́ bó ṣe wá nu hadith amr ibn al-aas radiyallahu anhu innal islama yajibu ma qablahu islam máa wó gbogbo tó bá ti síwájú rẹ̀ dànù ni torí ẹ̀ má bẹ̀rù láti di mùsùlùmí tó bá di mùsùlùmí àtiwọ́ àtìyàwó rẹ bẹ́ẹ̀ ti ṣe fẹ́ra yín ọkọ àtìyàwó náà lẹ́ẹ̀ máa jẹ àwọn ọmọ yín ọmọ yín náà sì ni ọ̀sẹ́ni tí ó sì dájọ́ pọ̀ máa lè ní wọn nítorí pé ìsìláàmù máa ń wó gbogbo àṣìṣe tó ti síwájú rẹ̀ dànù tọ́ eléyìí jẹba ǹjẹ́ tí ọ̀kan nínú àwọn kèfèrí tí wọ́n jọ́kọ̀ àtìyàwó ara wọn tó bá gba ìsìláàmù ńkọ́ tí ọ̀kan nínú wọn tó bá gba islam lẹ́yìn ìgbà tí wọ́n ti jọ ń gbé lẹ́yìn ìgbà tí wọ́n ti jọ ń gbé yìgì wọn á sọ̀rọ̀ ayé bá a mọ̀ tó bá yẹ kọ́kọ́ ló bá gbẹ̀sìn islam tí ìyàwó náà bá gba islam ṣáájú kó tó parí ìdá rẹ̀ á pé ìyàwó rẹ̀ ni ọkọ gba islam ìyàwó ò tí gba islam bí àwọn bá fi lè ṣe nǹkan oṣù lẹ́yìn ìgbà tí ọkọ ti gba islam kó tó wáá parí nǹkan oṣù rẹ̀ yìí wọ́n wá gba islam a jẹ́ pé ìyàwó ọkọ rẹ̀ ni tó bá jẹ́ pé ìyàwó ló gba islam tóbìnrin wá ṣe nǹkan oṣù lẹ́yìn islam rẹ̀ torí pé wọ́n fẹ́ pín yànnù ìyàwó ṣe nǹkan oṣù ẹyọkan láti mọ̀ pé àpò òbí rẹ̀ mọ́ ìyàwó wá ṣe nǹkan oṣù lẹ́yìn ìgbà tó gba islam yìí báyìí nǹkan oṣù yìí ó ti wá ṣe parí ọkọ òsì gba islam àyè ti wà fóbìnrin ní ìsìn láti lọ fẹ́ lómi tó bá sì wù ó lè dúró fọkọ díẹ̀ tọkọ bá gba ìsìn islam lẹ́yìn rẹ̀ yóò máa jẹ́ ìyàwó rẹ̀ láì jẹ́ pé a tún yégi so láì jẹ́ pé yóò tún sọ̀dá àkìsàn ṣùgbọ́n ìyàwó ò ní gbà kó súnmọ́ títí tó fi gba islam báwo wá ni tó bá kọkọ àtìyàwó jọjẹ mùsùlùmí ẹnìkan ni wọn bá ṣe rí dá ó lòun ò ṣe ìsìláàmù mọ́ tó bá jẹ́ pé kí wọ́n tó wọlé ni kíyàwó tó wọlé ni ìgì ti bàjẹ́ nù bí kápéyàwó ló lòun di kèfèrí ìgì bàjẹ́ àbọ́kọ ló lòun di kèfèrí ìgì bàjẹ́ tó bá jẹ́ lẹ́yìn ìgbà tíyàwó ti kó wọlé ni ọkọ bá lòun ò ṣe ìsìláàmù mọ́ àbíyàwó ló lòun ò ṣe ìsìláàmù mọ́ tí ìyàwó bá wà lẹ́nu pé ń ṣe ìdà lọ́wọ́ tọkọ bá fi túbá tó tún padà sí di ẹ̀sìn Islam a jẹ́ pé wọ́n tún padà sórí ìjọkọ àtìyàwó wọn ti tẹ́lẹ̀ tọkọ bá wá túbá dípò pé yọ padà sí ti ẹ̀sìn Islam a jẹ́ pé ìgbéyàwó wọn á túká o á túká lẹ́yìn ìgbà tóbìnrin bá parí ìdà rẹ̀ tọkọ bá gba ẹ̀sìn Islam tí ìyàwó rẹ̀ tó sì jẹ́ kìtàbíyà àwọn méjèèjì ti jọ jẹ́ ẹlẹ́sìn nàṣọ́ra tẹ́lẹ̀ ìyàwó wa ọkọ wa gba islam ìyàwó wa ṣẹ́kù lórí ẹ̀sìn nàṣọ́ràníyà tiẹ̀ àwọn méjèèjì jọ ń lọ chọ́ọ̀chì tẹ́lẹ̀ ọkọ wa ló ń fẹ́ di mùsùlùmí báwo láti ṣe ṣe ìyàwó oní òun ló wọ́n máa lọ ọkọ sì ló ń di mùsùlùmí igi wọn máa bẹ bó ti ṣe wà igi wọn mọ abẹ bó ti ṣe wà àmọ́ tó bá jẹ́ pé ìyàwó tó ní yéé ṣe ẹni tí ń lọ sí chọ́ọ̀chì yéé ṣe ẹlẹ́sìn chọ́ọ̀chì ọlọ́yàdé ni ó ń ṣàngó ni eléégún ni nínú kíyàwó yẹn gbẹ̀sìn Islam àbí kan túká nínú kíyàwó yẹn kọ́ gbẹ̀sìn Islam àbí kan túká téèyàn bá wá jẹ́ kèfèrí ó ní ju ìyàwó mẹ́rin lọ nígbà tó jẹ́ kèfèrí ó wá gbẹ̀sìn Islam ìyàwó mẹ́jọ ní kó bọ̀ ìyàwó mẹ́wàá ní kó bọ̀ yọ sẹ̀sà mẹ́rin nu wọn yọ da àwọn yòókù lẹ̀ wọ́n máa lọ. tó bá yẹ pé káfíìrì tó gbẹ̀sìn Islam tẹ̀gbọ́n-tàbúrò làwọn ìyàwó rẹ̀ yóò fi kan lẹ̀ yóò kọ̀ kan lẹ̀ nítorí pé òfin ẹ̀sìn Islam òun náà gbọ́dọ̀ tẹ̀lé nìsín. ọlọ́run ni wa man yabtaghi ghayra al-islami dinan wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá mú nǹkan mi tó yàtọ̀ sẹ́sìn islam tó fi sẹ̀sìn ọlọ́run ọba ọ̀mà nígbà lọ́dọ̀ rẹ̀ yóò sì jọ́kan nínú ẹni tó ṣòfò tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmù ọlọ́run kó ṣàánú èmi pẹ̀lú rẹ̀ kó má ṣe wá lẹ́ni tó ṣòfò kọ́lọ́run ọba kó ká sẹ̀sìn islam wa títí dọjọ́ kú wa kó ṣàánú wa ká tó kú kó ṣàánú wa ń jọ gbẹ̀ndàl kìyàmù alhamdulilayi rabbil alamin adúgbò fún ọlọ́run bá ọlọ́run bá san olùmọ̀ ní ẹ̀sán lórí wọn á fẹ́ béèrè pé àwọn obìnrin kan bẹ tó jẹ́ pé tó tí wọ́n bá lóyún ó sì tún máa ṣe nǹkan oṣù pẹ̀lú ẹ̀ tí ó ṣe ìdá nínú àwọn ìdájọ́ yẹn bó la ti fẹ́ ṣe bí irú tẹ́ni bẹ́ẹ̀. ẹni tó bá lóyún ó dìgbà tó bá bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹni tó lóyún ìdá rẹ̀ ò ní tán ó dìgbà tó bá bímọ. wa ulatul ahmali ajaluhunna an yada'na hamlahunna àwọn aboyún àsìkò tí ìdá tí wọ́n tàn òun náà nígbà tí wọ́n bá bímọ. n tí mo gbà lérò ni pé ètò ìyẹn ọmọ kó ti lóyún ṣùgbọ́n ó ṣe nǹkan oṣù. ẹ kò sí wàhálà tó bá yẹ pé nǹkan oṣù lẹ fi sírò rẹ tó wá hàn pé ó ti lóyún tẹ́lẹ̀ náà yóò tún padà sí ìdá rẹ ni. yóò tún tó ìdá mi sí lẹ́yìn ìgbà náà. yóò padà sí ìdá yẹn ó dìgbà tó bá tó bímọ láti sọpọ̀ tán nígbà ni a dúró sí ní alẹ́ tòní ọ̀rọ̀ láti gbẹ́jọ́ àbíyànjú kájẹni tí ọmọ mo lò